ń bẹ fún yín lára òjíṣẹ́ ọlọ́run àwòkọ́ṣe dáadáa àmọ́ àwòkọ́ṣe dáadáa ń bẹ fún yín lára ànábì fún ta ni liman kana yarjullaha wal yawmal akhir fẹ́ni tí bá ń retí pé wọn pàdé allah tí sì ń retí jọ́ gbé alqiyama wa dhakara allaha kathira ìjì ìrántí lọ́pọ̀lọpọ̀ kí ló mú ká tẹ̀lé táwọn sọ̀hábà ti wọlé bẹ́ẹ̀ ni alukurani náà ló wí bẹ́ẹ̀ onílà in amanu bí mísìlì máa amantum bí i faqad ihtadaw ó ní ká láwọn èèyàn bá mọ̀ ní àwọn bí yahudi àwọn bí nasara àwọn bí mushirikun kaná bá nírú gbàgbọ́ tẹ́yìn yìí nínú ẹ̀yìn ìwọ́njọ́ náà àwọn sọ̀hábà faqad ihtadaw ó ti mọ̀nà nìyẹn sọ àwọn sọ̀hábà lọ́lọ́wọ́ bá gbélẹ̀ pé àkáláwọn èèyàn bá dẹ̀ gba irú ìgbàgbọ́ tẹ́yìn gbà yìí ni wọ́n pàtàkì jùlọ lórí tẹnu wọn kò lé lórí tẹ́lá àwọn tẹnu wọn bá yapa lé lórí èyí ò kéèsì ọ̀tọ̀ nìyí o ìsàbẹ̀ kan lọ báyìí sàbẹ̀ kan náà wà lọ báyìí sàbẹ̀ kan wà sọ báyìí sàbẹ̀ kan wà mú báyìí kéèsì ọ̀tọ̀ nìyí o entirely àmọ́ tó bá ti yàtọ̀ sí yẹn tí ó bá ele ti bá rú yẹn lọ tó yẹ pẹ́nu wọn kò lé lórí gbogbo ẹ̀ lágbọ́dọ̀ gbà lọ́wọ́ wọn àárín yìí dá àwàtúnà ìpépé tiwa nìyẹn lákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì O wá di pé ilẹ̀ Yorùbá àwọn tá ń pè imani fún ara wa àbára ń bá pé kúfùrù ni a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ in tá ń pè ní fún ara wa ṣíríkù ni àwọn tá láàfin ṣe kàrámà kàrámà kàrámà àwọn ẹni ọlọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ idán ni bó láti fẹ́ ṣàtúnṣe yíò náà gbọ́dọ̀ ṣàtúnṣe òun ló bí àwọn ogun tá ti ń ja jálàbí lọ́wọ́ torí pé bí jálàbí yẹn ni gbogbo àwọn àgbákò wọ̀nyí ti wọlé tọ̀ wá àbí ẹ̀yìn náà tán bá mú àfá ilé ilé ní tán bá mú ilé ìtàn ní gé orí èèyàn tàlẹ́ bá ń díẹ̀ àfá wọ́n bá kó èèyàn mẹ́fà márùn lè já àfá láàrin wọn la tó fẹ́ yọ́nú sí ilé ìdá nínú ẹ̀sìn tiwa ni kíjọba nàìjíríà gan sì gbọdọ̀ rí sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tán bá mú eléyìí àwọn fáà ni tán mú tọ̀hún àfáà ni

irú dọ̀tí yẹn agbọ́dọ̀ mọ́ gbé dànù á rí ìdá àwọ̀túnà ìpẹ́pẹ́ tí wà níyẹn tẹwárí ibi tí jálàbí ti wá délẹ̀ Yorùbá kò sọ́gbọ́n kó mọ́ di ogun kò ti sọ́gbọ́n kó mọ́ dọ̀tẹ̀ kò sọ́gbọ́n kó mọ́ di kíni jama kò sọ́gbọ́n kó mọ́ di kíni ẹ àmọ́ tábà ní kò sọ́gbọ́n kó mọ́ dogun kì í ṣogun kí ni ó jálàbí tá ń sọ yìí ibẹ̀ làwọn kan jòkó tí wọ́n ti ń jẹ láàárọ̀ tí wọ́n ti ń mu tí wọ́n ti ń ná tí wọ́n ti ń dán tí wọ́n ti ń gun ọkọ̀ bẹ̀m̀bẹ̀ tó ń jọ́tán bá gbọ́ pógun ja jálàbí bí ìgbà tí ogun ja ọ̀nà ìjẹ̀mú wọn ni wàhálà ni ó dì ẹjọ́ ni ó dì ọ̀ràn ni ó dì abáṣì ni ọlá pé wọ́n ti lẹ́ mọ́nú Islam yóò fa pógun ọmọ jà ṣẹ̀wé ká ní wọ́n kàn ọ̀rà ṣé wọ́n sì gbé kúò lókọ Islam ni ah, kálukú ní rídi kálukú ò ní ríro níjọ́ ò lẹ́gbọ́ táwọn pariwo ẹ̀ babaláwo kan bẹ ní kọ́nà àbí kan bẹ kí ló kàn wá pẹ̀lú rẹ̀ nígbà tí èti lẹ̀ mọ́ Islam kò kàn wá nù àmọ́ èyí Islam ìtókù ní ká wádìí ah ṣé ìsì ń bẹ́ẹ̀ lóòótọ́ ṣé ìsì ń bẹ́ẹ̀ lóòótọ́ ẹ wo látara jálàbí ṣíṣe jálàbí ṣíṣe jálàbí ṣíṣe ẹ máa wo ọ̀gọ̀rọ̀ oníjálàbí ní ẹwọ orun ti máa rí ẹwọ bá ti máa rí kàzábà man jàlábà kàzábà ẹni tó bá ilé ti ṣe jálàbí yóò parọ́ príncipù ni kọ́ìdà ni ẹjọ́ ṣe ní islam wa náà láti fàyè gbárù kan báyìí kí ni islam sọ ń pa sí ìhun mẹ́parọ́ kátówá lé èèyàn fẹ́ máa fi irọ́ jẹun kátówá ní irọ́ yẹn lẹ́yìn pé èèyàn pa yẹn èèyàn fi ń jẹun yẹn èèyàn tún wá ń lẹ irọ́ yẹn mọ́ islam ìwọ tó ti lè gbé príncipù kalẹ̀ tó lè jáde lẹ́nu tiẹ̀ náà pé mọ́njà lábà kàdábà ẹni bá ṣe jálà bí ó parọ́ tó ilé ti jáde lẹ́nu ẹ̀yẹn ó yẹ kó mọ̀ pòpọ̀rọ̀ lẹ́rú ẹ̀mọ́nú Islam irú nǹkan bẹ́ẹ̀ wá jáde lẹ́nu tiẹ̀ tán ó tún wá sọ pé ọlọ́run ọba wa ló design irú ẹ̀ subhanallah ilẹ̀ yorùbá wa yìí náà gbogbo orú náà dandan báyìí òun làwọn àwọn ó sì máa pèpè against ẹ̀ ah eléyìí kìí ṣara islam kálẹ̀ bá pé ní islam fáwọn èèyàn tẹ́ ẹ̀ pé níṣẹ́ àfáà fáwọn èèyàn ní tẹ́ bá ti pé níṣẹ́ babaláwo jẹ́jẹ́ àáfi ilẹ̀ ìbọ́sùn àwọn mùsùlùmí náà ní gbàtànjẹ́ ìpèpè wáre o ìpèpè tí wáre ohun táà ń sọ nìyẹn yí tó bí gbogbo boko haram ní wọ́n alákatà boko kíní ti di pé ayírọ́ ẹ gbọ́dọ̀ fi wálẹ̀ ká mọ́ sí ayírọ́ àní ò sí lárẹ̀ alẹ́ gbọ́dọ̀ sọ mọ́ àwọn ọmọ sọ pé kò sí lárẹ̀ ibi ó ti ń dọ̀nànú ibi ó ti ń dọ̀tẹ̀nu ibi ó ti ń di óyá ẹgbun ẹpá ẹbù ẹgẹ́ ohun tó ti ń dínú pa ti ṣàlàyé ń pa ẹ̀kọ́ ni ó jura wọn lọ ìmí ìkúfúrù ìmí kúfúrú dúnà kófùrù ìmí òtí ẹ̀dẹ́bí kúfúrú ó lè jẹ́ bí dáàni mí oríṣiríṣi ìlànà ni àmọ́nu gbogbo ẹ̀ kò sí tó bá tọ́lọ́ta náà bí múnú gbogbo ẹ̀ ìlànà tá a wá pè lẹ́sìn fún wa nìyẹn eléyìí là á mọ̀ pè ní iṣẹ́ àfà kárí ìdáwà tó rẹ̀ pépé tí wá nìyẹn pé eléyìí ẹ mọ̀ pé ní àfà mọ́ iṣẹ́ àfà ni kó mú tíra kó ka tíra kó ka tán kó gbọ́yé kó gbọ́yé tán kó fi kọ́ ẹlòmíì ìmọ̀kọjó níwàásí wà ìmọ̀kọjẹ́ àfà akọ́mọ ń kéwú

gbogbo àwọn tá ń sọ tó ti wọlé tọ̀ wá yìí ẹ̀ lè bá tó jọmọ́ bẹ́ẹ̀ níbo lẹ́ ti bá ní Al-Kùránì pé ìlànà bàbá ni ẹ máa tẹ̀lé bó lẹ́ ti bá bẹ́ẹ̀ tó bí wá ń tipa wá ń sọra wa lẹ́nu àwa ń sọra wa ló kọ àwa ń dọ́gbọ́n fi ń wá sí pátí àwọn èèyàn ra ẹ̀rọ àfẹ́ gbà fún wọn ni ó wọ́n fẹ́ bá sí àwọn bàbá jẹ iṣẹ́ ìwo ń bẹ́ẹ̀ kí náà kàlítà ní kí kò sí lára Islam kí sì ní náà kàlí náà kàlítà fi ń dẹ́rù bara yín lẹ́yìn ní sàsíra yín abónà kọ́ lóṣooṣù ṣe wà nínú Islam náà kàlítà fi ń dẹ́rù bara yín náà ní jẹ́ bí tàṣírá yí ta ní òsí nínú Islam ṣe yíò náà náà bẹ́bá sí àwọn bàbá jẹ́ àbí yíò náà kọ́ ẹ yíò wáyé pé yíò náà ni àmọ́sọ́ náà ni àmọ́sọ́ ni o àmọ́sọ́ àmọ́sọ́ gbogbo àwọn tán bá sì láǹfààní àti lè máa sọ wọ́n gbọ́dọ̀ máa sọ torí pé kò sí nínú Islam kò sí kò nípìlẹ̀ kò láàyè ohun à wá bí ẹ́ ń takọ̀ àwọn bàbá alákatájíjí ni wọ́n wọ́n lọ gbẹ́sìn wàhábíyà wá wọ́n lọ gbẹ́sìn ibnu tèmíà wá apàyẹni wàhábíyà apàyẹni ibnu tèmíà lọ́wọ́ fi ń lọ gbogbo bí tọ́lọ̀ lọ́wọ́ gbogbo àwọn ọ̀rọ̀ yóò dàrú gbogbo àwọn ọ̀rọ̀ kò sí tí ìpèpè wá sí láti bẹ̀rẹ̀ kọjá pé ah, ẹ wò bá fi ń bá ìsìlámù wa bọ̀ yìí ẹ dákun gbogbo káfẹ́ sọ ilé yìí tó ní báwọn bá ti ń ṣe bá alùkùránì ti ra ṣe nù áyà rẹ̀ rí àráyà rẹ̀ ní alùkùránì àdísì rẹ̀ rí ara dìsì rẹ̀ lọ́rùn àmọ́ á ìmáàmù Málíkì sọ báyìí ìmáàmù Ṣáfi'í sọ báyìí Abu Hanifa sọ báyìí ìmáàmù Ahmadu sọ báyìí ìsìláàmù nú ìyẹn láàfin ní kò ní jáàdàtì ahlul ilm àmọ́ pẹ̀lú ọ̀nà táà fi ṣe yìí àwọn atakú ti pé irọ́ àníṣẹ́ ẹbọ àti báyìí náà ni kò gbọ́dọ̀ yípadà ìṣáàbà ìlànà wọṣọ wá yípadà náà ìbóníbà bá ti mọ́ wọ́n ìlànà kọ́lé wáyé padà ìbó níbi wọ́n ti mọ́ ń kọ́ ìgbà tí ìmọ̀ ń dàgbà sókè ìyípadà ń bá gbogbo ẹ̀ ìmọ̀ ẹ̀sìn wa náà tí ìmọ̀ wa bá ti ń dàgbà ẹ̀sìn wa ò dàrú ẹ̀sìn wa ti nípìlẹ̀ bọ́ ìmọ̀ wa ní ò tètè dé so tí ìmọ̀ bá ti ń dé tí ìmọ̀ bá ti ń dàgbà sókè a gbọ́dọ̀ lọ pẹ̀lú ìmọ̀ ni talibul haqqi yaduru ma'al haqqi haythu ẹni tí máa ń wọ́ òdodo níbi òdodo bá ti ń lọ náà lòun ó mọ̀ lọ yóò mọ̀ lọ ni tó bá ṣe lé ìwáyé tí báyìí ní ti ń bá ó padà wá di ah báyìí mà ló yẹ ká gbà yóò gbà báyìí báyìí tún lọ́nà yóò mọ̀ gbà ní ní tẹ́ ń pè ní Islam nìyẹn kì í ṣe pọ́kàn wá dúró pé àníṣẹ́ àwọ̀ ò yí padà